kí ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko ní àjò ní ẹ̀yìn òsì gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé mega rally tí à ń ṣe ó ti ń lọ ó ń lọ lọ́wọ́ a tún ti gúnlẹ̀ sí ìpínlẹ̀ sí ìlú Ọ̀yọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ state ibẹ̀ la wà báyìí tí a ti ṣe mega rally super mega rally gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé Koiki Media wípé wọ́n wà fún ẹ̀yin olólùfẹ́ Koiki Media nílé lóko ní ìrìn àjò wípé nípa Yorùbá yorùbá nation gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé Koiki Media pé àwọn wà wọ́n dúró fún yín láti lè máa mú àwọn update wá fún yín bó ṣe ń lọ ẹ ṣe gan ni Koiki Media bring it the closer to your doorstep tí ẹ bá rí báyìí ẹ rí bí gbogbo àwọn ọmọ ọkọ ọmọ yorùbá bí wọ́n ṣe jáde tán gbà wọ́n fẹ́ kúrò nínú oko ẹrú bí ṣe jáde Thank you orí olókun yorùbá òun ni ẹ̀ ń wò yìí. àṣìṣe àṣìṣe àṣìṣe kàdúrà ìṣèjọba tó fi mìíràn. Tẹ̀síwájú ọkọ̀ ìgbé. Amém. Koiki Media bringing the world closer to your doorstep. Ìlú Ọ̀yọ́ la wà lọ́wọ́ báyìí tí a ti ṣe mega rally. your town ibẹ̀ la wà báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ state. Ibẹ̀ la wà tí a ti ṣe mega rally. Ìjẹ́rí àwọn ènìyàn bí wọ́n ṣe jáde for your ọkọ̀ Yorùbá bí wọ́n ṣe jáde. Yorùbá lè sọ Thank you.

bẹ́ẹ̀ lẹ́nìkan náà gbọdọ̀ ká sí ọ. Olórí ti sọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọ̀rọ̀ dàbí. Gbogbo ń bá ọba tó dání lónìí, wọ́n ní ká tọ́jú ẹ̀ sára ni. Wọ́n ní bẹ́ẹ̀ Yorùbá tọ́ wa, wọ́n ní ká jọ̀ ọ́ kọ́ má tọ́ ọ̀yọ̀. Ìlú Ọ̀yọ́, ìlú Ìjẹ̀rà ni, Ìjẹ̀rà náà la bá níbẹ̀ kí àwọn tó ń bọ̀ láti àwọn ìlú mi Kwara State Kogi Ọ̀ṣun Lagos Ẹdó gbogbo wọn ti fẹ́ẹ̀ dé bá wa ṣùgbọ́n kí wọ́n tó dé tágbìyànjú afọ́fọ́ ń lọ sí ọ̀dọ̀ Báṣọ̀run ààfin Báṣọ̀run. Báṣọ̀run Ọ̀yọ́ Mèsì níbi tí mò ń yí wọ́n ti bẹ̀rẹ̀ Ọ̀yọ́ ẹ̀mpáyà. ọ̀fẹ́ lọ nípa ṣọ̀run wọn tá a kí wọn tá a yìn wọ́n tá a ṣe wọ́n lọ́nà ẹ jẹ́ ká gbìyànjú gbogbo wa ká ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì olóyè nípa májà bàbá wa bá ń jẹ́ akíntóyè onípa májà o ó ní gbogbo àwọn ọlọ́pàá tá a bá rí wọ́n ní ọ̀rẹ́ wa ni wọ́n ọ̀rẹ́ aráàlú ni wọ́n lájọ pawọ́ pọ̀ lájọ ṣe ni. Yorùbá nation Yorùbá nation Ìgbò ẹjọ́ onímọ̀ yìí àwọn ọmọ owó ẹ̀rọ ọjọ́ ògùnkàn náà ó fún wa ní orin. Àwọn ni ẹ̀ ń wò yìí. Àwọn ni ẹ̀ ń wò yìí ojú wòran yìí.